ìwọ̀nba èpè táwọn pé ẹ̀yin àtàwọn ọmọ ìtọ́jọ́ máa pín yín lọ́wọ́ òun ní kẹ́ṣẹ́ tẹ́ bá ṣe èpè tó pọ̀ jọ yín àti fámìlì yìí lọ ẹ máa fi kọ́sẹ̀ lọ́nà yín báyìí. nǹkan tó tọrọ náà bó dẹ̀ ṣe máa rí fún ẹnìyẹn lágbára ọlọ́run ní agbára àlà. owó yóò ṣùwò lọ ní ọbí kan fúnra rẹ ló ṣe wàhálà pé òpọ ó tún dé tàbí ta ìdè ó tún sọ pé ó tún lóyún mi. ǹjọ́ wo síjọ́ wo àbí wo kọ́ rèé. ọmọ tó bá bí léèrè tó bá kọ́ tó bá gba ẹ̀kọ́ tó bá délé ọkọ gbogbo àwọn ọmọ tí wọ́n bí kán tó fẹ́ gan ni ó bọ̀wọ̀ fún. ṣóni tó bá ń pèèyàn lábì fúnra ẹ̀ rà ó yẹ kó gbà fún ẹ̀mọ́ ni o. tọ́dọ̀ bá ṣe ṣe kó ní kálukú gbélé ara ẹ̀ jàre kí ló dé ìwọ nìkan ni. òun wà kúrámọ̀ tata wọ́n dẹ̀ gba ẹ̀sọ́ òun pẹ̀lú kúrámọ̀ tata ò dáa. akí kí ni tó máa wọnú rúmi láì kọlẹ̀kùn. ṣé mo sọ pé kò sí ìkọ̀kọ̀ láàrin méjèèjì wọn ni. lẹ wá fi òpin mi ò lè rà ah, ah. ẹ ṣáà mọ bí mo ṣe tó. kí ló bẹ́ẹ̀ ni lè rà kò sọ ọmọ kò sí kan kò sí kú ọmọ ẹ̀ mú tó bá yẹ pé ẹtì mọ ẹtì mọ ìtàn sanwó ẹ̀dùn bíi pàtì tó bá ti fẹ́ gbọ́ ìdí tó ti fẹ́ wọlé báyìí ẹtì mọ ìtẹ́ máa san ẹtì bó ṣe ń lọ. tí ẹ bá fẹ́ mọ́ mi bí tèmi bíbá mọ́ òun ní kẹ́ sọ fún wa èwo ní kẹ́ máa kanra mọ́ all the time. ṣé o mo ti parọ́ kan fún ẹ rí tẹ́lẹ̀ ni. gbóyè ìjà òpópó mọ́kà o <laughs> àwọn èèyàn ló tún ṣe o ọlọ́run ló ní kẹ́ fún mi láṣọ because tẹ́ ẹ̀ bá fún mi láṣọ wọn bí ẹni pé mi ò ní wẹ̀ tí ò bá ń ṣe ṣèkínà olójú dúdú yìí tí ò jẹ́ kí n mú bàtà. lára ilé ẹni bá ń jẹ kòkòrò tí ò bá dá tá a bá lè sọ fún ẹrẹ ẹ òun jẹ́ ká lè sùn ẹ òun. àtẹ́lẹwọ́ ẹ ní ìtàn ní jẹ lẹwàlà wa iṣẹ́ kọ́ iṣẹ́ ọwọ́ kò kọ́. ṣé kí n lọ kọ́ mẹkáníìkì ni àbí kí n lọ kọ́ télọ̀. ìyá ṣèkí èmi lè yí pẹ̀lú orúkọ. jọ́ torí ọlọ́run àní pẹ́ débẹ̀ àní pẹ́ débẹ̀ ẹsẹ̀ òwúrọ̀ ni mi ò ṣe oníyà o mi ò kí tó o bá tíyà bá ti mú ẹ lára ìyọ̀ mẹ́mi lára o. èwo lójú kòkòrò èwo ni wọ́n lè. Ah, ah, ṣèkí lẹ́nu ẹ̀ o lè èmi lẹ́nu ẹ̀. ṣé kì í sọ lè ní mo lọ fẹ́ lọ jẹ́jà jẹ. <laughs>